كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àmàmà pẹ́ díẹ̀ bákan but ọ̀gọ̀rọ̀ gbà àti máa ń wà ń àwọn èèyàn ò ní dé sásìkò kó má bàa jẹ́ ìbálẹ́jọ́ burúkú pé adéṣáájú àwọn èèyàn àwọn èèyàn wá ń fi ọ. ní a máa fi ń fi fà sẹ́yìn díẹ̀ ń gbà mí pé a ah, kọ́ má jẹ́ pé èèyàn wá jẹ́ sábàbí àti jẹ́ kọ́ mọ̀lá kejì ọ bọ́ sínú ẹ̀ṣẹ̀ aago méje la sọ tẹ́lẹ̀ adẹ meet up torí bí láti kásùbà gbàtà bí ọfi ṣàkàrù títí wọ bí sẹ́fùn ẹ àwọn òkè kí hàlùkọ́ ti bẹ̀rẹ̀ bàmí torí àwọn béèrè <clears throat> ọmọ ń a ń fà á aago mọ́kànlá tí béèrè bá pọ̀ bàtà tẹ́ẹ̀mà uh, ọba adẹ́dà gan kò lè pílísì ẹ̀dá tó dá abẹ́lẹ̀ ntàzẹ́ kẹ́dà ó wá pílísì ẹ̀dá àwa ń wò láti fi rọ gbogbo wa lọ́rùn kí ọba adẹ́dà kọ́mọ́sà fún wa nírọ̀rùn láyé ní àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ ṣé ká fi sí bíi eight thirty ká máa hand up títí di ten thirty tó bá ẹwọ wọ kpe wàá mọ̀ yìí pé báyà torí àwọn àbẹ́rẹ́ kọ̀ọ̀kan ni ìmọ̀ràn ni o tó bá wá torí àwọn ọmọ ní àwọn appointments tó pọ̀ tó yẹ pé wọn consider pé ah, ẹ káwọn náà jókòó àwọn ọmọ wọn ká a àtúntúká láti lọ ṣe gbọ́ àwọn bùkátà mi èmi ń suggest ni ò kì í ṣe n tí a bá fẹnu kò sí inshallah èmi ò meet up lórí rẹ̀ èmi wò pé aago mẹ́jọ àbọ̀ títí wọ mẹ́wàá àbọ̀ lọ mọ́kànlá ṣùgbọ́n tá a bá ní àwọn suggestion mi ẹ jẹ́ ká gbọ́ suggestion tá a bá ní. doctor naam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh kọ́lọ̀ mọ́ sàjà àrí pẹ́sà ọlọ́run jẹ́ kí gbogbo ìgbìyànjú yín kọ́lọ̀ mọ́ jẹ́ kó já sọ́sọ́sọ́ èmi fi pé agbọ́dọ̀ consider convenience ti yín náà now ìbílẹ̀ tí ń kí ṣubú yìí ẹ bá kí ṣubú yìí tán ẹ̀sà scar expecting us gba time fix ẹ̀ sí seven o'clock mo fi pé ẹ jẹ́ ká padà sí seven o'clock yìí gbogbo àwọn tí ọlọ́run bá kàdà pé kán bá wà round tán bá meet up wọ́n wà ń bẹ̀rẹ̀ the other people will join us because bẹ́ẹ̀ bá ti lọ lé ní seven yẹn kẹlẹ́ ẹsẹ̀ ń tún padà wá ẹni ọ̀dà tí ló tún lè tún ṣẹlẹ̀ tó máa jẹ́ kó ìdílé kó wáyé sotídìlé bá dẹ̀ ti ń wáyé di pé àná tún jókòó tá ń pẹ́ náà yóò tún fọ afẹ́ káwọn kan tó máa tún níwẹ̀rẹ̀ ìfi ọkàn so ẹ jẹ́ ká filẹ̀ seven yẹn àwọn tí ò bá wá wà so people will be joining us from there salaam aleykum. Doctor, ní ká fi ilẹ̀ sí seven mo mọ̀ pé kí ṣe gbogbo yẹn ní ọgbà ti dókítà yẹn ṣàlẹ̀ tó ní view mi tí ò ní jẹ́ pé à èmi náà tún kí n tó sọ yẹn lẹ́yìn ẹja ni tó fi tó àwọn tí wọ́n ń bọ̀ lọ́nà jíjìn ọmọ mi kí ló rí sí náà <laughs> bẹ́ẹ̀bìnú <laughs> mo fẹ́ padà lé mi. <laughs> salaam aleykum gẹ́gẹ́ bí wọ́n ti sọ èmi wo àwọn tó ń bọ̀ láti ọ̀nà jíjìn bẹ́ẹ̀ ni at least tí wọ́n bá gbé sí eight o'clock ó máa wà ókè bẹ́ẹ̀ within one hour ẹ pẹ̀lú formal time tó jẹ́ seven o'clock ẹ tó ń bá ń bọ̀ lọ́tọ̀nà jíjìn tí wọ́n bá ti jáde ńlé láti bi lẹ́sẹ̀ after ṣubú yìí wọ́n á débí báyìí on before eight suggestion. àwọn tí wọ́n ń wá lọ́nà jíjìn àwọn tí wọ́n ń wá látẹ̀kọ́ bẹ́ẹ̀ ọkọ oníyàwó méjì fọ́dẹ̀lì ẹ̀dá. salamu alaykum wa rahmatulahi wa barakatu. ẹ jẹ́ ká fi sí bẹ́ẹ̀ fi sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá a máa ń tètè bẹ̀rẹ̀ yẹn after seven yẹn náà ní ká fi sí sá tó ká lè parí before ten ní ká àgbà bí wọ́n bá fẹ́ gbà lọ lẹ́yìn tá a bá parí àlùkò. sọ́wọ́n alẹ́ kúrò nítorí láì. wà á ní kọ́mọ sọ́dọ̀ àti nàbọ̀ kúrò sálẹ̀ kúrò láǹkà. ọlọ́wọ́ sálẹ̀ kúrò àlàáfíà yìí. àmín. ẹ ètò yẹn jẹ́ ká fi ṣe seven tába ti ké ṣubú ìtàn á ti mọ̀ pé nídìí àti sun rẹpẹtẹ mọ́ á mọ̀ bó ṣe mọ́sítì inṣàlá o. sábà ní a fi ṣe mẹ́jọ mẹ́jọ àbọ̀ àárẹ̀ tí ó pẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà ṣùgbọ́n tába ti ní àdéhùn seven yẹn kọ́lọ́wọ́ bá kó pẹ̀lú wa sọ́wọ́n alẹ́ kúrò. ibeji náà kí ló rí sí. no sir. salaam wa rahmatulahi wa barakatu. ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ lórí dáadáa. ẹ bá jẹ́ ká fi sí bíi seven yẹn torí pé tá a bá ti kí ṣubú ìtàn á ti mọ̀ pé à ń bọ̀ wá. láti wá gbọ́ lẹ́tọ̀ ni pípẹ́ rẹ̀ ó máa ń jẹ́ kí nǹkan mi tún ká ọ̀pọ̀lọpọ̀ mọ́lé tó bá ti ń di bí èètì nǹkan kan yẹn náà lálejò oríṣiríṣi máa ń wá ṣùgbọ́n tá a bá di sẹ́gùn tí a bá ti mọ̀ pé ó ń kírun tán kí a tètè bọ́ sọ́nà sàwọn àlékún ọ̀rọ̀ tó lọ́ba. pàkó sì gbọ̀n ọ̀yà ọ̀yà kàrí èmi dẹ̀ kàrí èmi dẹ̀ ọ̀rọ̀rùn kò tí ẹ ṣe jẹ́ ọ̀rọ̀rùn lọ́rùn àti ọ̀ sáfìsì làlá inṣàlá. sọ́wọ́n àlékún wà á lékún sọ láti là. torí táìmì some of us tẹ́ pé some of our members tẹ́ pé ẹlòmíì technocrat ni eh, ó máa ti lápẹ̀tment eh, after the hardcore program for the fact that tẹ́nà bá kí súbí ìtàn if you go back home mo sọ fún àpapọ̀ fún ìgbìmọ̀ pé ṣé ìkòkí ń ṣe no somebody can just come up to you kàn dá yín dúró ẹ̀dẹ̀ máa dúró ẹ̀ máa lis ten sí before you know it a tún wọ nine padà so kú bẹ́tà pé after subhi tẹ ṣe àṣkárù yín tán ká dẹ bẹ̀rẹ̀ inshallah. na na délé bọ́lá bí ọkọ̀ àjọ fún àyẹ̀jẹ̀ ẹ̀yẹ asalaamu aleykum. wa aleykum salaam. Ah, kọ́lọ̀ ń jaari yín pẹ̀lú yín dáadáa. àmì àtẹ̀yìn naam ẹ ohun tẹ́mi fẹ́ sọ ni pé tábà ní a fi seven. bẹ́ẹ̀ni. gbogbo àtàwọn àmì ìbáyìí náà ló bá lára mu. àmọ́ ìdí kan tí mo kàn rò ni pé ọ̀rọ̀ tẹ sọ lẹ́ẹ̀kan yẹn pé káwọn èèyàn máa lọ kó sí ẹ̀ṣẹ̀ pé àáfàá ń ṣáájú àwọn ọmọ lè so ìyẹn lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé mo ń wo pé tí àsìkò àsìkò Ramadan ló ń bọ̀ yìí táwọn èèyàn bá jẹ sàárì tán <laughs> tọ́ba kírun tán ara lè máa ṣe bákanbàkan pé káwọn sinmi látara bẹ́ẹ̀ kú. lọ à ń wo ni pé tí Ramadan bá dé tọ́ba ti dé àjókòó mi pé ìwò gbà ó ló máa wà convenient fáwọn èèyàn tí òfin ní jẹ́ pé i miss you i do miss uh, ah, sure understand. Eh, káàtì ẹ̀yẹn ju ti àsìkò yìí délé délé lòun ní nà. asalaamu aleykum wa rahmatulah abakata. àwọn sisters naam ẹ ní bẹ́ẹ̀mi na rò naam àti seven o àti eight o àti kí halcom máa parí títí tọ́pẹ́ ju ten o'clock so ogun kálukú ọmọ bó ṣe máa múra bọ̀ láti that is uh, because eh, irú abá seven àwọn kan bẹ̀rẹ̀ pé wọ́n á lọ mọ́dúrásà àwọn alùpàgbà lọ nǹkan tó padà sí sí kìíní wọ́n á dẹ̀ yanjú ilé náà tó máa bọ̀ bẹ́ẹ̀ tó jù bẹ́ẹ̀ ni pé ẹ bá mọ̀ kó n fẹ́ wá tó ń wá sí alcohol by ten o'clock alcohol ti parí kọ́ ọmọ bó ṣe máa prepare rẹ̀ asalaamualeykum abdullah. end ni sọ yẹn. ṣé ten ní wà okay, fún end of halkọ Abi eleven nine ten eleven. <laughs> torí question and answer ọmọ mi okay na. Um, salamu aleykum. wa aleykum salaam tala. ọlọ́run àti arin pẹ̀lú rí dáadáa. abẹ́ àti wọn náà. nǹkan tán sọ yẹn. bẹ́ẹ̀ni. òun lèmi náà fẹ́ sọ. appointment máa wà bẹ́ẹ̀ni ọ̀la ṣe fẹ́ sùn from seven to eight thirty tẹ́lẹ̀ but tá a bá ti mú ní seven ká máa parẹ́ ní ten for instance irú èmi ń sìn ọmọ yín ń padà lọ sí school nìbàdàn ó dẹ̀ ń sọ pé mi lè mi gbọ́dọ̀ gbé òun lọ so but èmi dẹ̀ fẹ́ wá sí akọ ẹ̀tọ́ rẹ̀ dẹ̀ ni bẹ́ẹ̀ni so mo wò pé wọ́n ti ń gbá wa náà lọ́pàá tó bá parí bíi ten yẹn mo ṣe lọ bàtà <laughs> ṣùgbọ́n tó bá ti ń pẹ́ jù èyàn nílè lọ́mọ láti padà lóòjọ́ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ká fi sí ten kó parí ní ten ìdí tí ten fi fẹ́ mú ọ ni wípé ọ̀gọ̀rọ̀ àwọn programs mi ta mọ́ ní níta bíi marriages tó máa ń sábà ṣẹlẹ̀ níjọ ahad wọ́n máa ń fix ẹ̀ sí ten although wọ́n máa ń wò wípé títí eleven àwọn èèyàn máa wọ́n máa ti wà ń bẹ̀ but nígbà wọ́n ti fi sí ten yẹn èèyàn ò fẹ́ excuse àti mọ́dé bẹ́ẹ̀ ten ò ní pé èèyàn tún ṣe nǹkan míì tó wà equally or more important ju tí wọ́n gbèyàn sí yẹn lọ téèyàn ò fi ní kó sínú ẹ̀ṣẹ̀ wípé apẹ́ẹ́dé tàbí irun kan báyẹn so ten mo wò yí pé ó wà òkè tí question and answer bá tiẹ̀ fẹ́ máa delay ìgbà tá a bá fi fẹ́ wọ bíi ten thirty kí a mọ̀ wípé halkọ ti. yé wa lókè wípé iṣẹ́ tá a gbé fáwọn àwọn tọ́jú àwọn àkọ́bí àwọn àwọn làkọ́bí wọn ọkọ náà àwọn lè tún tọ́jú àwọn yòókù náà àti tọ́jú ilé àwọn ń sọ pé ká bẹ̀rẹ̀ ní eight thirty but mò ń wò pé eight thirty yẹn ti ṣe bí ẹ ń pẹ́ díẹ̀ jù ká ṣe ní eight táwa ṣe ní eight eight to ten tó bá tiẹ̀ di pé àwọn questions wá ń borí ìgbà tí ó bá fi wọ bíi ten thirty inshallah alkarim our appointment meet ta bá meet because kò sí bá a ṣe fẹ́ ṣoṣọ́ sí ọgọ́rọ̀ marriages ọjọ́ sunday ló ń sábà wà nínú before ramadan àsìkò marriages dẹ̀ ní àwọn èèyàn fẹ́ wọ́n fẹ́ gbàwẹ̀ pẹ̀lú àṣetán <laughs> wọ́n fẹ́ gbàwẹ̀ pẹ̀lú sunna òjíṣẹ́ lásìlá àlọ́wọ́sálàm ní aha tó dẹ̀ yẹ pé ara rẹ̀ náà dẹ̀ ni wọ́n dẹ̀ pèpè wá sí pé kí a káwá bá wọn yẹ́bẹ̀ sí gbogbo wa náà wọ́n sábà máa ń pè ní gbogbo gbàǹgbà mi ok ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbí lọ́sẹ̀ tó kọjá wọ́n request wípé ká gbé halkọ lọ síbẹ̀ ni but mo mi wò pé request yẹn kò bẹ́ẹ̀ kọ́ mu tó ìdí tí wọ́n fi fẹ́ ká gbé halkọ̀ lọ síbẹ̀ ni pé láti bá àwọn òbí tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí sọ̀rọ̀ but àwọn wo ni wípé rárá tí wọ́n bá kúkú jẹ́ ká invite àwọn òbí wá bí ìbá bẹ́tà now nítorí ṣẹlẹ̀ ni wípé wọ́n máa ń kọ́ àwọn ọmọ ní alukur'an àwọn kan tí wọ́n á parí alukur'an yẹn láti fi gba àwọn yòókù náà níyànjú pé kí wọ́n tẹra mọ́ Quran kíkọ́ wọ́n wá pe àpè àwọn òbí àtàwọn tí wọ́n ti máa kà dáadáa tán àtàwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọ́n pe àpèjọ yẹn torí báwọn èèyàn ṣe ṣe wọ́n gbìyànjú security ìyẹn ni wípé káwọn security wá ń lítà láti mójútó kìí ṣàwọn nǹkan tí wọ́n gbé wá nìkan but pàápàá jùlọ àwọn ọmọdé but ntọ́ba adẹ́dàá bá ti ní ọ̀ṣẹ̀lẹ̀ kò sí tó lè kọ́ di nínú àwọn ọmọ yìí àwọn bẹ́ẹ̀ ló nu wọn bíi mẹ́ta wọ́n jáde gbogbo bí security ṣe wà mẹ́ẹ̀ẹ́ tó wọ́n sneak wọ́n láwọn ń lo side ẹgbẹ́dá láti lọ́ọ́ ráfìlà àbí nǹkan something like that ṣáàdẹ̀mọ̀ yìí pé òjò rọ̀ ibi gọ́tà kan wà ní sáìdì ṣókun ọláni níbẹ̀ yẹn tójò bá rọ̀ díẹ̀ báyìí gọ́tà tá a lè tún fi wé ni ètò wà ní sáìdì ìdímù tó ń lọ séjìgbò yẹn kojú kékeré báyìí lọ ṣùgbọ́n ẹni tí òjò bá rọ̀ níṣe ju rẹ̀ rí tó bí gọ́tà yẹn ṣe ń ṣe ẹ̀rọ ọlọ́run ọba ọba. ńṣe ni àgbàrá òjò yẹn ọmọ ní ọmọ ké ní ọmọ pé mo pàdé mo rí situation báyìí ńjọ́ kan mo ní a ah! ọwọ́ bí kékeré yìí ni òjò tó àrọ̀ yìí ń ṣe báyìí wọ́n ní a bàbá eyín lẹ́ ń sọ ó gbé yàn lọ ní dọdún báyìí ó gbé yàn lọ ní báyìí ọgbọ́ ọlọ́kadà àtọkọ́dá rẹ̀ lọ mo ní ẹ ọwọ́ bí wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ yẹn wọ́n jáde gbà tí mo rò pé wọ́n ń bọ̀. wọ́n ṣe kòńgẹ́ àgbàrá yẹn ọ̀kan ni wọ́n kó síbẹ̀ èkejì ń fà á gbà tí ò rí fà mọ́ ó jùlẹ̀ ọ wá pariwo wá lẹ́nu kan títí di bá ń ṣe ń sọ yìí wọn ò tí ì rí dájúdájú ọ̀fọ̀ ni but Allah subhanahu wa ta'ala ó ń sọ lẹ́nu òjíṣẹ́ sallallahu alaihi wasallam wípé. ẹni tí òun bá ti mú àdánwò òun tóun bá ti fi kàn option méjì lónìí ó lè banújẹ súnà ni àdámọ̀ èèyàn ni wípé kéèyàn banújẹ́ kì wípé kọ́mọ èèyàn òkú kọ́ á máa rẹ́rìn kọ́ wípé òun yọnu sí ní tọ́ba adẹ́dàsí rárá bàjẹ́ àdámọ̀ wa ni but kó mọ ní ààlà ni torí wípé kí ni ẹni tó dáa jùlọ lẹ́dà gbàtí Ibrahim aleyhisselam tó jáde láyé òjíṣẹ́ náà sọ́là ń wà mí lójú ẹ̀yìn ọmọ rẹ̀ tí Mariam alqibtiya tó bí ẹrú tí wọ́n fún òjíṣẹ́ lásìlá àlọ́sílá àwọn sàbẹ̀ wọ́n wò yí pé à ah, èwo lélẹ́yìí ya Rasulullah sallallahu alaihi wasallam ìṣẹ́lá salam ní dandan ni kí ọkàn bàjẹ́ kó mi ọ́ dẹ̀ kójú ọ́ wa mi ṣùgbọ́n tí a gbọ́dọ̀ ṣe òun ni pé ká kọjá àlà ká máa faraya ah, kílé rárá mùsùlùmí máa ń ṣe níwọ̀ntúnwọ̀nsí ni yọ́bànújẹ́ fún un tó ṣẹlẹ̀ ṣùgbọ́n yóò mú sùúrù kí lọ́ba rẹ̀ dá sọ. So wasbir alama ma asabak ó mú ọba adẹ́dà ló ti wá o òun ló mọ tó gbà lérò tó fi mélé wa wọ́n ọba adẹ́dà wá fún mi ń sùúrù èyí ò ní wípé bá ń forí jọmọ yìí àdánwò tó mú wá fi ṣe sábàbí oríire tayé àti tọ̀run fún mi. Allah subhanahu wa ta'ala mi sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam wípé ba tó ń bá má dánwò wá bá tó bá yọnu sí kádàrá òun falahu rida òun yọnu sí òun yọnu sí pé ah ọ̀dọ̀ ọba adẹ́dà ló ti wá ló fi jẹ́ pé azkar tó jíṣẹ́ lọ́sàn-án sọ́là máa ń ṣe ó ní pé aláàmọ iní àṣà alókà rídà abẹ́lẹ̀ kọ́tàr wọlọ́wọ́ ọba mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ jẹ́ ń yọnu sí kádàrá tó ọba mú wá fún kómi kí lọ́ba arẹ́dà wa sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá wá bínú ṣe mọ̀ pé ìbínú yàtọ̀ sí kéèyàn banújẹ́ nǹkan ṣẹlẹ̀ síyàn wá banújẹ́ Allah òun náà láàkè pé inna lillahi wa inna ilayhi raji'un wọ ọba adẹ́dà tiẹ̀ ní gbogbo wa o ọ̀dọ̀ rẹ la dẹ̀ ti wá ọ̀dọ̀ rẹ náà la padà sí ọlọ́mọ́ntọ́ gbàlérò fún mi ń sùúrù domínú kí ló tún ní ká ṣe alama ajurni fi musibati wa akhlufni khayra minha wọlọ́n ọba <coughs> fún mi ní ẹ̀san rẹ̀ pẹ̀lú àdánwò tó fi kàn mí wà á kìlófin ní khayran minha wà á pààrọ̀ pààrọ̀ rẹ̀ fún mi. òjíṣẹ́ lásàlá asálàm ní ntọ́ dáa ju ntó bọ́ yẹn ní ó ṣẹlẹ̀ sí practical rẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ ló fi jẹ́ pé nǹkan bọ́ lára mu kọ̀ bọ́ lára mu támárádì sọ pé ntòjìṣẹ́ lásàlá asálàm mú wá nì lòó kọ́ wa máa retí èsì dáadáa látọ̀dọ̀ ọba adẹ́dà torí àrùn tí ń ṣẹ̀dá kò ṣeé fi oògùn àforírò ṣe wò sàn rárá nítorí lè wò sàn òun náà ni tí ọba adẹ́dà sọ̀kalẹ̀ fójìṣẹ́ lọ́sọ̀lá àrọ̀ sọ́lá ló fi jẹ́ wípé tọ́ba jẹ́ pé nǹkan míì wà tá a tún lè tún fi yanjú ẹ̀ ni òjíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀ sọ́lá ní jẹ́ òpin àwọn ànábì bó tó ń lò pín nítorí gbé kalẹ̀ náà láàlò tá a fi lè pàdé ọba adẹ́dà gbogbo ẹ̀dá lọ́ba adẹ́dà fi sọ pé má faratna fil kitabi min shay'in nínú tíra tá a fi tá a sọ kalẹ̀ fún yín o a ṣe àìbìkítà ká wá gbàgbé nǹkan kan yí pé àṣàlàyé rẹ̀ ń bẹ kò sí. ló fi jẹ́ pé ńgbà tó bá adẹ́dà ó júwe rẹ̀ tíra yìí kí ló fi júwe rẹ̀ ó ní umul kitab ìyá tírà gbogbo n tó fi jèrè ọba ń bẹ n tó fi ní ṣiṣe ọba ń bẹ lọba adéda fi sọ pé tọ mẹ́ni àròdà àǹdíkìrì ẹni tó bá kọ̀yìn sí ìrántí tó fi ààfin òjìṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá fẹ̀yìnà lẹ́hùn mẹ́rin ṣẹ̀tẹ̀ dọ́ǹkà á ṣe lé ayé rẹ̀ lápá rútu kò ní rójú sójú kọ́lọ́run yà wáyà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá tẹ̀lé tó gbàgbọ́ tó mú lò tó pèpè sí kò eyín ọ̀kọ́ dípẹ́ ká mọ̀ dàn ṣùgbọ́n yóò láta àtúbọ̀tán dáadáa ìyá wa Umu Salama gbàtọ́kọ rẹ̀ jáde láyé ọkọ ni gbogbo ntóbìnrin bá ń rí lẹ́ẹ̀dẹ̀ ọkọ póun tiẹ̀ lọ́kọ àpọ́nlé ẹ̀yẹ òun ló jẹ́ fún obìnrin ọkọ ẹ̀ tún wá jẹ́ ọkọ rẹ̀ wá jáde láyé gbàtọ́ ìródọ́dọ̀ rẹ̀ wípé kó ṣe bójìṣẹ́ náà sálàm ṣe sọ inna lillahi wa inna ilayhi raji'un alama ajurni fi musibati wa akhlufni khayran minha ó ní à ó ti ní àṣẹ náà nítorí wàá náà láṣẹ àní choice bóò ni mo ṣe fẹ́ rọ́kọ tó lè dàbí ti ọkọ mi mọ́ ó dẹ̀ ṣe kí ló padà bí òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá kìí ṣe nǹkan fẹ́nu kìí dẹ̀ sọ̀rọ̀ fẹ́nu àṣẹ wá wípé kó ṣe kí ni kọ́ lọ tọrọ rẹ̀ kó fẹ́ gbàtí òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá ní òun ọ̀fẹ́ ọkọ́kọ́ yà lẹ́nu náà ẹ́ èwo là ń tọrọ èwo ló tún ṣẹlẹ̀ yìí sẹ́mọ̀ pé. oore kan láyà lẹ́yìn ṣé kò dáa ju ọkọ̀ títà kọ́kọ́ yẹn lọ ní gbogbo ọ̀nà tọ́rọ́ làwọn ọ̀darú rẹ̀ rí kò ní dárú rẹ̀ mọ́ òun ga lọ́sọ̀ bẹ́ẹ̀ wa ta'ala <laughs> so òun ló padà wá jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀yà ọlọ́padà wá jẹ́ ìyàwó òjíṣẹ́ sallallahu alaihi ló fi jẹ́ pé tí àmì bá dé a gbọ́dọ̀ ṣọ́ra fún kan. kíni tó kọ̀ kápáyà ọlọ́run ọba kí lẹ́ ní páyà rẹ̀ kí n lọ́ba adẹ́dà ní ká ṣe tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ torí ìgbà fún tiẹ̀ ó ní sinmi kádàrá rẹ̀ tó bá ti yàn lébùbù ó ní sinmi fẹ́dà tẹ́dà ọba ti sinmi lórí èèyàn àdánwò ńlá ló máa jẹ́ ló fi jẹ́ pé gbogbo ìgbìyànjú tọ́ba adẹ́dà ní ká fi odindi oṣù kan ṣe oṣù tí ń bọ̀ yìí kọ́ba adẹ́dà mọ́sáàjì ó ṣèṣe ju ẹ̀mí wa kọjá ọba wa láyé kọba wa láàyè kọ́mọ́ bá wa láàyè tí ọ̀dà gbogbo ń tá a fi lo oṣù náà tá a fi sórí rẹ ayé àti ti ọjọ́ ìgbéǹde àlìkíyàmọ̀ pẹ̀lú rẹ̀ kọ́ba dẹ́rẹ́ amásá pèsè rẹ̀ fún wa. Allah subhanahu wa ta'ala ó pàkíyèsí wá sí ó ní latabluwanna fi amwalikum wa anfusikum kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ òun fi títóbi òun ọba búra títóbi òun òun fi búra á dàn yín wò nínú àwọn ọ̀rọ̀ yín. ó lè jẹ́ material ó lè jẹ́ ntí èsè material á dàn yín wò kí làdánwò yẹn kì í ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ ni ó lọ bí ó ṣe bàyín níjẹ́ lẹ́ẹ̀rí ń bẹ̀ á mú àmúwálìkùn wa á ń fọ́sẹ̀kùn àti nínú ẹ̀mí yín gan pápá ó lè jọ mọ́ ó lè jẹ́ ara gan pápá ara tí ń gbé pápá tẹ́lẹ̀ kò gbé bẹ́ẹ̀ mọ́ ọpọlọ tó ń sharp tẹ́lẹ̀ kò sharp bẹ́ẹ̀ mọ́ ẹwà tó ń jọ àwọn tí ń fa àwọn èèyàn mára tẹ́lẹ̀ ó kú oríṣiríṣiríṣi ṣìbá látara tó wá ṣẹlẹ̀ kí lọ́ba adẹ́dà sọ. So ó ولا تسمعن من الذين alladhina الكتاب من قبلكم ومن الذين أشركوا alladhina ashraku لا kathira látara tó ṣẹlẹ̀ àwọn tí wọn ò nígbàgbọ́ torí pé tí nǹkan bá ṣẹlẹ̀ sọ́mọlàkejì kì í ṣe pé èèyàn máa yọ ni èèyàn yọ táburú bá ṣẹlẹ̀ sọ́mọlàkejì tàbá rí tó kó sínú wàhálà kan ah ọwọ́ bá àṣejù ọ̀pọ̀ rárá ẹ̀dá wo lọ́ba adẹ́dá ọ̀dà láláṣejù nínú ròrí ni àbọ́sọ̀ sísọ àbíṣesí tá a ní esa láṣejù kò sí ló fi jẹ́ pé ẹni tí imáni bá wà fún tọmọ yìí pé ọba adẹ́dá wà o kí ni ó ṣe òjíṣẹ́ lára àṣálàm kọ́ adébáṣeṣe alhamdulilayi lẹ́dí afáàní mímọ́ tààlà kàbí. ọpẹ́ ni fún ọba adẹ́dá o tí ó wò mí sàn kúrò ní tó fi ṣàdánwò fún ọ yẹn ni kò fi kàn mí kìí ṣe pé bákan ni tèmi jẹ́ tí ò fi fi kàn mí ọmọ mélòó ló yìí ṣe náà náà mẹ́rin kẹ̀ rárá. <laughs> na mélòó ló kù tó lọ ẹyọkan tani obìnrin Fatima òdìyàrá aleyhi àwọn èèyàn mi èè mọ̀ wípé kì í sóhun làkọ́bí na tá a Zainab. àkọ́bí rẹ̀ lóbìnrin òní Zainab Qasim òun là àkọ́bí lọ́kùnrin. òun gbogbo àwọn àkọ́bí Qasim náà fi ń pè ní Abel Qasim torí àkọ́bí èèyàn là á máa fi ń dà yàn pé àkọ́bí rẹ̀ lóbìnrin òní Zainab àkọ́bí rẹ̀ lọ́kùnrin kí ni tí ẹ̀dá generally ní àkọ́bí òun tàbá òun kó kó jẹun lòun ó fi lẹ̀ a nígbà tí a fi bí ìyàwó Mariam aleyhisselam kí ni tí ó fa àdúrà tí òbí rẹ̀ ṣe ó ní lẹ́sẹ̀ zakarukale ń sà eléyìí ó màárì lọ síta nǹkan kan nìkan ni ó délé ni ó máa bá a mójútó nǹkan ah ọ̀dà. gbogbo wàhálà tí ń dẹ̀ ń bẹ níbi obìnrin títọ́ nì tí èsè kékeré ọmọkùnrin tó bá ní bùkátà láti lọ sí Kafancha ó lè sẹ́ǹdì ẹ̀ lọ ṣùgbọ́n ọmọbìnrin ńkọ́ òórò gba làwọn tí wọn bá fẹ́ tọrọ ọmọ ọlọ́mọ tí wọn bá ń halẹ̀ tí wọn bá ń ṣe kínní <laughs> ibùnú ṣe ni àmọ́nà tó bá jàǹbá rẹ̀ wọ́n tiẹ̀ náà ń bọ̀ ó kó ó kó lójú pálí ló fi jẹ́ pé tó o bá fẹ́ kí wọ́n ṣe ọmọ rẹ báṣubàṣu àwọn ọmọ ọlọ́mọ tí ọba adẹ́dà kó sí ọ lábẹ́ kìí ṣe mímọ̀ ṣe rẹ ìwọ náà rà kí ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wípé tọ̀ <laughs> ọba adẹ́dà torí pé kí ni ìpáyà ọlọ́run ọba níbi dealings wa ọba adẹ́dà máa fi ń ṣe àkóyọ fẹ́dà kí ló sọ oníwà amẹ́lì jìdáàr fọkànlẹ́sílì etí mẹ́ gbogbo ń tó sọ̀hún kèésèdí tí ọba adẹ́dà fi ní kó odindi àwọn ànẹ́bì méjì ó dìde kí wọ́n lè máa ṣiṣẹ́ kárakára torí pé kí ilé yẹn má bàa wò káwọn èèyàn má bàa fẹjú mọ́ ọ̀rọ̀ àwọn ọmọ yìí tí ń ni kì í gbogbo èèyàn kí ló sọ ó ní wakana abuhuma sọlẹ́hà torí wípé òbí wọn jẹ́ nire kí ni sọlẹ̀ gbogbo dealings ti bá ń ṣe pẹ̀lú àwọn èèyàn ó máa ń ṣe pẹ̀lú kí ni pẹ̀lú ìpáyà ọlọ́run ọba èyí ò mí ni pé kọ́ ṣe mistake o. Eh, kò dẹ̀ mí ni pé kó má ra àdánwò ń bẹ̀ àmú instance wa ọ̀kan nínú àwọn ẹ̀yà ọlọ́run fi ó fi kẹ́ ẹ wípé ká máa pàdé àlùdé òwò ọwọ́ àrí ọ̀kan nínú àwọn ẹ̀yà dọ́lẹ́ brọ́dà wọ́n ṣe wọ́n ṣe business kan ah business yẹn fail big time ó pe gbólóhùn kan ó ní ìwọ̀n kéèyàn máa fi ní sórí mọ́ irúgbọ̀n igá ó lè kọ́ ní wípé kí ó rí kí ló ṣeun ó ṣe istiza pẹ̀lú súnà òjíṣẹ́ lára àsálàmì ẹnì kéè kó mu jẹ <laughs> ẹnì kéè kó mu jẹ ó ti sọ̀rọ̀ ọdún kìíní lọ èkejì lọ ẹ̀kẹta lọ ẹ̀kẹ kó tó gba rẹ̀ ó tó business ló ṣe ó dẹ̀ ń retí èrè ó plan ẹ̀ kò sí gbogbo bí ó ṣe plan ẹ̀ ọba adẹ́dà ló ń dé in tó lose kìí ṣe hundred million kìí ṣe two hundred ọfẹ́ mọ̀ wọ three but torí pé wọ́n máa ń lo àwùjọ ẹlẹ́kọ̀ọ́ ó tètè pé ara rẹ̀ padà kí ló sọ ó ní èsì dé àwọn èèyàn ọ̀gbọ́n ti ń sọ ó sà ń sọ èsì ti dé àwọn tí wọ́n máa ń tó sọ níjọ́ ọjọ́ sí tó ń fojú wípé àìmọ̀ọ́ṣe lọ́fàá tàdáwò fi bá ọmọkùnrin ti bí ó ti yé àwọn. ọgbọ́n àwọn olótú tètè dá sí nǹkan há fún gbàyàn gan lọ́ba gba hajj lọ déwájú kàábà ó ní ìwọ ọba ẹlẹ́dàá mo ti dé mo ti ṣẹ̀ dáríjì mi. inna lillahi wa inna ilayhi raji'un alama ajurni fi musibati wa akhlufni khayran minha torí <laughs> tọ́ba gbèsè rẹ̀ dé ṣé three hundred million ló lose ọba adẹ́dàá lè ṣe ní three hundred billion fún òun ní ṣe ọ̀dọ̀ rẹ̀ ló wà. pé à ń bákàlà ṣe ń ná tí a máa ń ka kò àwọn ọmọ ẹ̀dá là máa ń ṣe fàádán wà tọ́ba mú díẹ̀ wá torí kọ́ mọ̀ bá tán <laughs> yóò ọmọ ẹ̀dá fẹ́ fà sẹ́yìn ọba dẹ́ẹ̀dá ọmọ yìí yóò tì sí ni yóò tì sí ni a imaamu Bukhari Muhammad bin Ismail bó ṣe ní kéwú yẹn náà ló lọ́rọ̀ tó. kò yé wa bó ṣe ní kéwú tó yẹn <laughs> torí náà ta ní kéwú òun lọ sọ́dọ̀ rẹ bó ṣe ní yẹn lọ lọ́rọ̀ tó ma wá nìkan fi nǹkan yẹn gàn wípé àràmù ìka ṣoṣo bó ṣe lè wù kó kéré mọ kò sí nínú tó ń kojọ fi yàn gàn ọha síbi kan wọ́n fẹ́ ṣe kíní kí ló fi ṣe tawassul lọ́sọ́dọ̀ ọba adẹ́dà oníwọ̀ ọba adẹ́dà wọlá wípé ẹ pín nígbà tí ń jẹ́ haramu òsì ń bẹ̀ jẹ́ tèmi ó kàn mí tèmi lọ́wọ́ ń bẹ̀ mọ́ jẹ́ tèmi ọha kọ̀ ha. Muhammad bin Ismail al-Bukhari ọlọ́rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làáfàá rẹ̀ afa rẹ̀ wo Malik kí la fi pè láàfa rẹ̀ náà wọ́n gbé ah bóòlù ṣe jẹ́ afa tí táàmù yẹn jìnnà síra bẹ́ẹ̀ ni gbogbo hadith tí ìmáàmù bo ìmáàmù Malik gbà wá ó ní ìmáàmù Bukhari kọ́kọ́ ti síwájú nínú tírà rẹ̀ sọ yìí jáàmì kí ló sọ ó ní asọ́hùn síhà ó ní. مالك النافع عن ابن عمر عن النبي صلى الله عليه وآله وسلم ojú ọ̀nà tá a fi gba ọ̀rọ̀ ọlọ́run ọba nígbà tó jẹ́ pé a ní ṣeyèméjì ń bẹ̀ ó ní ọ̀rọ̀ tó bá yẹ pé wọ́n sọ pé Malik gbà lọ́dọ̀ Nafi ta ni Nafi ẹrú Abdullahi ibn Umar tẹ́rù ìwà gbà lọ́dọ̀ Abdullahi ibn Umar tá Abdullahi ibn Umar wà gbà látọ̀dọ̀ ta nàbí sallallahu alayhi wa sallam ó ní ọ̀rọ̀ tó yẹn jújù nù látara bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ imam malik pẹ̀lú sanadi òní wọn bàárí kọ́kọ́ kọ́ sínú wa ẹ̀sìn àmọ́lé ni ni sheikh islam ibn taymiya rahimahullah rahmatawasa onítọ̀rọ̀ <laughs> bá ti di ọ̀rọ̀ muamalat bá a ṣe ṣe ìyàwó bá a ṣe ṣe business bá a ṣe ṣe gbogbo issue tó jẹ́ pé interpersonal relationship yẹn ó ní àti mú àti bọ́ mistake kí principle tiẹ̀ tó lò kí ni malik <laughs> kí ni Malik sọ torí Madina lọ́wọ́ Madina ni gbogbo ẹ ti take place so kí ni position rẹ̀ tóró ń lo àwọn làfa Madina ọmọ ń pa gbogbo tó ṣẹlẹ̀ bó ti ṣe lára àṣọlá ń ṣe lò gbà ń bẹ̀ ọwọ́ rẹ̀ ló ti wá. nígbà wọn ń léèrè lórí tẹ̀rẹ̀jẹ̀ ìyẹn tá a bá ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ṣẹlẹ̀ la ilaha illallah ṣẹlẹ̀ la ilaha illallah ṣètò ní Muhammad rasulullah ṣètò ní Muhammad rasulullah sínú kádó tún bẹ̀rẹ̀ aṣáájú aláìláhàílá wọ́n ní àfa àkílẹ̀ rí rẹ̀ ọlẹ́rí òun ó ní kí wọ́n pe àwọn èèyàn wá nílùú Madina wọ́n pe wọ́n wá bóò ni wọ́n bóò lẹ̀ ṣe é pèrún wọ́n pè bẹ́ẹ̀ táǹkọ́ ẹ ó ní bàbá òun táǹkọ́ bàbá rẹ̀ ó lágbájá táǹkọ́ olójìṣẹ́ náà sọ̀làṣọ̀là ó ní bọ́sẹ̀gbẹ̀ kan bó tó ń wógún wọn jọ lọ́nu ó ní ṣé a wàá fi ìmọ̀ tó jẹ́ wípé a mọ̀ àwọn tí wọ́n gbà wá a dẹ̀ mọ ipa tí wọ́n tọ̀ tó fi lè dé ọ̀dọ̀ ẹni tó ọlọ́run bá fi mọ̀ràn a wàá pààyàn tì a wàá sọ wípé ìtẹ́nìkan kójọ sínú tírà kan lálọ́ tẹ̀lé ó ní àfitẹ́lẹ̀ yóò bá sí ń bẹ̀ mọ́ subhanallah ló fi jẹ́ wípé wọ́n fẹ́ kí a wo ẹni tó mú ọ̀rọ̀ wá kí ni mindset ẹ̀ kí ni basis ẹ̀ kó tó di pé a tiẹ̀ comment at all lórí ní tó bá wa. àwọn aláìmọ̀ kan mina alel kitab àtàwọn kẹfìrí wọ́n lè máa yọ̀yàn ìṣesí wọn ni ọlọ́run mú wọn wọ́n ti bọ́ sọ́wọ́ tí mùsùlùmí ò rí báwọn mùsùlùmí tó bá rí tí àdánwò kàn á ọ ṣàdúrà fún mi kọlọ́run kò yọ ọ̀hún abẹ náà ba kọlọ́run wa máa kan kò fi kàn wọ́n náà torí pé ọ kò sẹ́ni tó bọ́ ń bẹ̀ lóbi alhamdulilayi alladhi afani mimma ibtalaka bi wa faddalani ala kathiri mimman khalaqa tafdila ọ gbọ́dọ̀ sọ sókè bá jẹ́ pé wà níwájú ẹni tó tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí torí àdúrà yẹn kan sọ mọ̀ pé bí ìgbà tó yẹ pé òun ọ̀ǹta sí ni ọ sọ sínú ni ṣùgbọ́n tí ọba sí ń bẹ̀ ló lè sọ sókè sunet one kí lọ́lọ́run bá wa sọ ó bá gbọ́ gbogbo ìgbọ́kúgbọ́ yìí látọ̀dọ̀ wọn ó ní wa in tasbiru tẹ́ mú Ah. kọ̀mọ̀ ni aláìmọ̀kan ni wọ́n kọ̀mọ̀ ni wọ̀tẹ̀tẹ̀kù tẹ́ wá ṣe takwa kí ni takwa tẹ́ ṣe ọ wà lókè ọmọ tí mò ń rò ó kúkú gbọ́ tí mò ń sọ ó dẹ̀ rí tí mò ń ṣe ó jẹ́ kí ìmọ̀ yẹn ó ká ọ torí kí ló sọ ó ní fáàmù mọ̀nà khafa maqama rabbihi man khafa maqama rabbihi ẹni tí ń páyà ìdúró ìlékè ọba rẹ̀ lélẹ́rí tó mọ̀ wípé ọba adẹ́dá wà ọ̀kan ṣoṣo ni ó lékè ọlá lórí àlàárẹ̀ṣì rẹ̀ ọmọ tó ń rò ọgbọ́n tó sọ ọ́ dẹ̀rin tó ṣe látara eléyìí wọnẹhà nẹfsì kò wá jẹ́ kí ẹ̀mí òun kó tiun ní tìkùtì tọrẹ mi kò síbi tí ò lè tìyàn lọ ní taburú àti dáadáa kọba adẹ́rẹ́ amọ́sá jẹ́rìí mi orin ilẹ̀ lórí dáadáa kí lọ́ba adẹ́rẹ́ sọ kí lẹ̀sán rẹ̀ fa inali jannata ìyẹn máwà àtúbọ̀tẹ́ ẹni bẹ́ẹ̀ àlìjẹ́ nìyẹn ni ó gùn lẹ́sìn fọ́ọ̀mù mọ̀ntọ́kọ̀ ṣùgbọ́n ẹni tó wá kọjá àlà ẹ̀hẹ́ ọwọ́ bá àṣejù ọ̀pọ̀ nǹkankan tó wọ́n ń sọ oríṣiríṣi. wà á sọ̀rọ̀ lẹ́hàyàtẹ̀ dúnìyà ọjọ́ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láyé yìí ọjọ́ kó ìnfúlẹ́ǹsì ẹ̀mí òun kóun náà ò fi rán ró bóyá ó ní iṣu pẹ̀lú àwọn ẹni tẹ́lẹ̀ ó wá fẹ́ rán ró <laughs> kí lọ́ba adẹ́dà sọ ó ní fa iná lè jẹ́ hìmà yẹ́lmáwá lọ́fàá الصديق الأكبر من هو أبو بكر رضي الله عنه ọ̀hún àlẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lọ̀ ọ̀kan nínú àwọn sàábé níbẹ̀ náà ó gún Sayyidina Abubakar radiyallahu anhu ó ṣe lákọ̀ọ́kọ́ Sayyidina Abubakar wojú rẹ̀ ó wojú òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lọ̀ kí ni mẹ́sẹ̀jì tó ń bá pé ya Rasulullah sórí tí ọkùnrin pẹ̀lú mi ó tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ah! ó tún wo jìṣẹ́ lára ọmọkùnrin ó ti fó jìṣẹ́ lára sọ̀rọ̀ ìgbà tó wá délẹ̀ kẹta lọ́wọ́ ni ah! kó ná o bá ló ń là ntí ṣe ni pé kọ́mọ́ kọ́mọ́ ṣe kọjá ṣe òjíṣẹ́ náà sọ́làm bá dìde kó níjókòó yẹn dídìde tó dídìde yẹn kí ló fi hàn ìbínú aláàmọ́jẹ <laughs> ibi tí ibi tó jíṣẹ́ lára àṣìlá ti bínú tí gbogbo wọn máa ń tọrọ nù ó ní ya Rasulullah sallallahu alaihi wasallam ah ṣe bó o rí ó ṣe tàkọ́kọ́ ó ṣe tẹ̀kẹ́jì. ńgbàtẹ́dẹ́ lẹ́ẹ̀kẹta lèmi náà ní kí n ojii náà tọ̀wò òjíṣẹ́ náà sàrásálà níbẹ̀ ni ìgbà tó ṣe ta lákọ̀ọ́kọ́ tó mú sùúrù ọba adẹ́dà sọ màláìkà kalẹ̀ tó sọ pé ò ṣe dáa o ó dẹ̀ ń fún ìwọ ní sùúrù pé ọ̀kàrẹ̀ ó bẹ́ẹ̀ náà ni ọba adẹ́dà tún sẹ́ndì màláìkà wa. ẹlẹ́ẹ̀kẹta ńgbà tí wọ́n wá fẹ́ ránró àṣetáni wa sọ̀kalẹ̀ èmi ò dẹ̀ ní síbi táṣetáni wa. Allah lọ́ba adẹ́dà fi sọ pé intasbiru wọ̀tẹ̀tẹ̀kù kí ló fi kún onífẹ̀ iná dálíkà min azmil umur eléyìí ò ní high resolution high resolution. No? àwọn wo ni wọ́n fẹ́ kí wọ́n máa show high resolution àwọn ànábì ọlọ́run ọba ò ní wípé ká fi jọ wọ́n kílẹ̀ kọ́ tí àwọ̀ ẹ̀yẹ kọ́kọ́ wa pẹ̀lú state yẹn òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní fa in sábàkà had fa in sábàkà had ọ wà nínú àwẹ̀ ẹnìkan wá bú ọ ọ̀ jẹ́hìnà àlẹ́ tàbó ṣe ń tí ọ̀ dá sí ọ kí ló jíṣẹ́ lára sọ́là ní ká ṣe ẹ́ ẹnì sọ ìmù sọ́ọ̀mọ̀ pọ̀ ń gbà wẹ̀ ọmọ ṣùgbọ́n máa rárá rẹ létí torí pé kí ni kó o má ta sí padà kó o má ta sí padà pé ah mo fi ọ́ lẹ̀ mo fi ọ́ lẹ̀ ẹ̀kọ́ ńlá kan nu tí wọ́n fẹ́ ká kọ́ látara àwẹ̀ gbígbà káfi kíni ká fọ̀rọ̀ mọ́lọ́n ká kó gbogbo ẹ̀ sí lọ́wọ́ òun lọ́mọ bí ó ṣe yẹn ju ẹ̀ kì ṣe yẹn nìkan ó ní wa man yattaqillah torí pé kíni man yattaqillah yaj'al lahu makhraja ẹni tó bá páyà ọlọ́run ọba nínú tí ń ṣe ó ń tẹ̀lé òfin orí ọlọ́run ọba lórí rẹ̀ yaj'al lahu makhraja ọlọ́run ó fún ní àkóyọ nínú any condition. wa zukuhu min haythu la yahtasib yóò rọ̀ lọ́rọ̀ níbi tí ò tiẹ̀ nírètí kí ló jíṣẹ́ láyà sọ́lá ó níbì kan ó ní ń gbò wá jáde lábẹ́ èsújò ohun yẹn wá ń sọ pé má rọ omi yẹn síbẹ̀ yẹn o rọ̀ sínú oko lágbájá ẹrú ọlọ́run ọba tó wà ní abẹ́ èsújò ó lè ohun yẹn ọwá ń tẹ̀lé bí atẹ́kùn ṣe ń ti lọ lọ. ṣe àmọ́ pé bó ṣe jẹ́ pé èsújò ó ń kó omi rótó atẹ́gùn lágbára jùlọ ló fi máa ń taari rẹ̀ ó máa ń taari rẹ̀ taari rẹ̀ ibi tó lọ ibi tó lọ. ó wá sọ̀kalẹ̀ níbi òkè gegele ìgbà tó wá sọ̀kalẹ̀ ńbẹ tó jòrọ̀ ńbẹ ó wá sàn síbi canal canal títí títí tẹ́ ẹrú ọlọ́run ọba kan. òun ọmọbi tó jò ti sú kọmọbi tó ti rọ kọmọbi tó mi ti ń bọ ọkàn ń ọkàn ń fi fork ọkàn fi ń channel omi ẹ̀ sí ibi tó fẹ́ kó channel ẹ̀ sí ni. ẹni tó wà níbi tí òun ti dún wípé má sínú oko lágbájá òun wá wò wípé ya Abdullah masmuk àbámu abdullahi là á ya abdullah mọ́sùlùmọ́ o kọ rẹ ná ọba sọ ọkọ rẹ fún ó kọ tó sọ yẹn ṣe déédéé ó kọ tó ń gbọ́ lábẹ́ èsújò ohun tó sọ pé lè rọ̀ sínú oko lágbájá yìí wọ́n á ń béèrè wípé kí ló dé tó fi ń béèrè lọ́wọ́ òun wípé kí lorúkọ òun ó ní omi yìí tó o bá mọ ibi tí ń tí ń bọ̀ òjò iṣẹ́ tó o bá mọ ibi títí ń bọ̀ kí ló máa ń ṣe ná olóhùn ò ní nǹkan tó máa ń ṣe ju wípé tóun bá ti harvest tán oko òun òun pín sọ́nà mẹ́ta ètò òun ó ètò òun invest àti ètò òun fi ṣe sàárà fáwọn èèyàn kò sọ wípé nígbà tí ọ̀sán ń ṣiṣẹ́ kí lòrù ń wò tí a mọ̀ pa sọ ní last week ara tí ọba adẹ́dà tí ma fi mú kí ẹ̀mí èyàn ó sí payá tí dẹ̀ ma fi farere fún yàn oníkíni sàdákà. pàápàá jùlọ sáwọn kan àwọn opó àwọn ọmọ òrukàn àwọn aláìní lòjíṣẹ́ lọ́sàn àṣìlá fi sọ pé ẹ̀bùrọ̀hó ni dùn àfàkùn ẹ bá mójútó àwọn tí wọ́n wíìkì nínú yín opó ọmọ òrukàn àwọn aláìní masakin bí ẹ̀rí bí kúránì ṣe tó innama sadaqat lil fuqara wal masakin tó gbogbo wọn lọ́ba. torí tó ń ṣeun ọba adẹ́dà ó wá fi báràkà sínú ọ̀rọ̀ báràkà yẹn ni wípé táwọn yòókù ọba ti ẹ̀rọ mi ó àwọn ọmọ ìyá kan láwọn ń dáko ńgbà wọn ń dáko Ọha béèrè lọ tọ́líbùlì ilé nǹkan yìí pé bóò ni ọ̀rọ̀ ẹ̀ṣá payọ̀ ọlọ́run bá gbogbo ń tẹ̀ ń bá ń ṣe ń bẹ̀ ẹ́ máa fi ṣe bá. sọ́ọ̀mà tó o bá dẹ̀ dán ọba wò ni wí wọ́n ní dán wò òun kí ni ìyá ọ̀kẹ́rẹ́ yóò yọ lójú tójú ọ̀bá rọ̀ lágbègbè òjò torí kí nǹkan wọn ó lè bà jáde dáadáa torí owó olówó tí wọ́n yá àti ní ẹ̀fíṣẹ́ ìnvẹ́símẹ́ǹtì <laughs> tọ́wọ́ lóde yìí ọba di pé ọ̀dàdá gbèsè wọlé nu ọlọ́run bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ kì ṣe yẹn nìkan òjíṣẹ́ náà rẹ̀ sílá tún fún wa láwọn àkàrò mi àkàrò owó ó láwọn mẹ́ta ni wọ́n ń lọ wọ́n fẹ́ wọ́n wá jíjẹ mímọ́ lọ ilẹ̀ wa sùn wọ́n wá ní káwọn ti rẹ́sì díẹ̀ sábẹ́ cave òkúta látòkè ọba ṣe wọn mọ́bẹ̀ kò sí bí wọ́n ṣe lè jáde òjíṣẹ́ lọ́sàn àṣìlá ni wọ́n wá rán ra wọn létí pé jẹ́ àti ẹ̀wò nǹkan kan tá a ṣe torí ìtọ́ lọ́hùn ọba ká fi bẹ lọ́hùn ọba torí ń tọ́ ọba ṣe torí ìtọ́ba adẹ́dà tọ́ ọba fi bẹ́ẹ̀ èèyàn máa yára lóbìnrin lọ́kùnrin gbogbo pẹ́pẹ́ fúru tó máa ń ṣe sọ́kọ rẹ tó ń ṣe torí tọba adẹ́dà torí wípé àǹfààní rẹ̀ kìí ṣègbà tá a bá dọ̀hún tá a bá dọ̀hún lá gbogbo tó ń ṣe ṣe torí tọba adẹ́dà àǹfààní rẹ̀ láti bí ni wọ́n wá wò yẹn ọ̀kan nu wọ́n ní òun àwọn òbí òun ni wọ́n kọ́kọ́ máa ń jẹun òun á dé ńjọ́ kan wọ́n ti sùn kóun ó tó dé ọmọ dẹ̀ ń sunkún òun wá ń rẹ ọmọ yìí tẹ́ títí títí tí táwọn òbí òun yìí fi jí lóru oúnjẹ wọn tí wọ́n fi kọ́kọ́ wá jẹun náà ìwọ bá dẹ́dà tó bá ṣe pé torí rẹ lòun fi ṣe kínní kó àwọn yọ kí lọ́kàn bá dẹ́dà òun ló ṣe òfin wípé kí nǹkan ọmọ látòkè kọ́ wá sílẹ̀ ó ṣubú lulẹ̀ but kí lọ́kàn sófin dè ní kò dé àpáta tó sé wọn mọ́nú ihò yẹn ó dẹ̀ move lọ sókè but kò tó wọn jáde èkejì ní òun bẹ́ẹ̀ yẹn ń ṣẹ́ ó ṣiṣẹ́ yẹn tán kó wọn tó fún un lówó bínú lọ òun á rò pé owó yìí tó bá ní lọ́wọ́ rẹ̀ ó ní nǹkan kan tí ó fi ṣe òun wá òun wá invest ẹ̀ sóko àti àwọn àgbò àti nǹkan ọ̀sìn wọ́n wá gbẹ̀rẹ̀ gẹ̀jìgẹ̀ ó ti kọjá tí èèyàn tẹ̀ lé fọpọlọ rò lọ́ba dé lójú lójijì ńjọ́ kan lọ́ba ní ọ̀ya mọ́ àgbẹ̀tọ́ mi o mo bá sọ fún mi pé ẹ̀tọ́ rẹ náà nù má sì fi ṣeré owó ìsìta mi mi lákọ̀ọ́kọ́ tún ti fẹ́ bẹ̀rẹ̀ nísìn rárá rárá owó rẹ ni mo invest òun ló di ló bẹ̀rẹ̀ gẹ̀jìgẹ̀ báyìí tiẹ̀ ni ìwọ bá dẹ́dà tọ́ba yẹ pé torí tiẹ̀ ni mo fi ṣe kó ayọ̀ kíní ẹ̀ tún lọ sókè kò tó wọ́n jáde. kílẹ̀ kẹta ó ní mo ti lé arábìnrin kan cousin mi ni mi lọ́pọ̀tunity mo wá lọ́pọ̀tunity wípé ó ní bùkátà wá sọ́dọ̀ mi mo wá rí pé yes ọwọ́ bàbá yìí mo wá fẹ́ bá ṣe ránù ǹjẹ́ kí n ṣe ránù yìí wọ́n wá pe gbólóhùn kan ó ní tẹ́kìlá báyọ̀ ọlọ́run ọba mẹ́jà balẹ̀ alábàálẹ̀ ó ní gbólóhùn tó sọ pé kó òun páyọ̀ ọlọ́run ọba jìnnìjìnnì bo òun òun dẹ̀ súnra kì wọ́n bá dẹ́dà tó bá yẹ pé torí tiẹ̀ làwọn fi ṣe ìpáyà rẹ ni. kó àwọn yọ bó òkè òkúta yẹn ṣe lu òkè pátápátá tí jáde nù ta ló mú ọ̀rọ̀ yìí wá òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí ọ̀dà ṣẹlẹ̀ kò ní sọ láyé ntí kò á ní làwọn. èrèǹjẹ tayénu àti sọtọrun o tọrun wà ń bẹ torí kí ni ni ọba adẹ́dà man khafa maqama rabbihi wa naha nafsa anil hawa fa inna al-jannata hiya al-ma'wa man yattaqillah yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib wa man tawakkala 'ala Allah wa man yatawakkala 'ala Allah fa huwa hasbuh ló fi jẹ́ pé kèé ṣe ọba adẹ́dàá lẹ́yìn ó fi ṣe last option rárá òní first òní middle òní gbẹ̀yìn gbogbo iṣu èèyàn ló fi jẹ́ pé tawhid ó nípìlẹ̀ ó láàrin ó lópin kò sí dùá kan tó jíṣẹ́ lọ́sàn àṣàlám recommend tó bá ń sọ ọmọ wọn ni tí ọba wà nínú ìbànújẹ́ ọ̀fẹ́ kọ́ lọ́wọ́n ọba ó sì parẹ́ ọ̀rọ̀ rẹ̀ kí ló ní ká máa sọ la ilaha illallah al-azim al-halim la ilaha illallah rabbul arshil azim ah, ṣó ní direct link page pẹ̀lú tí ń ṣe wá láà but ọba tá a máa ṣe àfọ̀mọ́ fún yìí tá a máa ti ń ṣàfọ̀mọ́ fún ní gbogbo ìgbà à fi tawhid rẹ̀ rinlẹ̀ gbogbo wa ní bá ń páyà ọlọ́run ọba ọmọ bá a wọ́n ní tó bá wà nínú òkè ìṣòro wọ́n ní tó bá serious báyìí kí ló ṣiṣẹ́ lára àṣálà máa ṣe. la ushrik bi rabbi n tẹ́ máa sọnù. ọba mi ìnìbọ̀ orogún ìnìbọ̀ orogún nítorí ṣẹlẹ̀ yóò wá ní tìmí níbi tí mo wà. kí n wá bọ́ owó rogún ta ni ń kọ́ àwọn ni ń kọ́ tawhid awalan fi wastil am wa fi akhiri tọ́ba tó ṣẹlẹ̀ tán tí o tẹ́ ìfẹ́ wọ̀ wá gan alhamdulilayi inna lillahi wa inna ilayhi raji'un lama jonni fi musibati wa akhlufni khayra minha mùsùlùmí nu. sallama zimamahu lillah tó ju gbogbo ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fún ọba adẹ́dà. o lè jẹ́ pé tèmi wọ́n ń dá mọ́ ọ wá wọ pé á mo ṣe fẹ́ kó o bẹ̀ ẹjẹ́ mi náà dé te mọ́ wọn kájọ fagagbága tọmọ pé ìṣesí ọmọ ẹ̀dẹ́ nìyẹn àdámọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn jẹ́mi náà jẹ́mi náà lówó fún ṣebí sidikul akbar ló làdánwò yẹn bá ló ṣe ọba adédani intasbiru wàtàtà la yadurrukum kayduhum shay'an tó o bá mú sùúrù takwa ó ní di sùúrù ọwọ́ apáyọ̀ ọlọ́run ọba yẹn wọ́n tẹ̀ lófin ọlọ́run ọba ń tiẹ̀ ó jẹ́ kí n tí wọ́n ń ṣe yẹn kó affect ẹ pàápàá wọ́n ní ète wọn gbogbo aburú wọn kò ní bá ọ ọlọ́run ò ní jẹ́ kó nípa lára rẹ̀ kì í ṣe yẹn nìkan kí lọ́ba adẹ́rà tún sọ. ó ní taqullah ẹ̀pá yẹn lọ́wọ́ ọba wa qulu qawlan sadida tí nǹkan bá délẹ̀ ẹ páyà ọlọ́run ọba ìyẹn ni wípé òfin ọlọ́run ọba ni kí wọ́n máa múlò kọ́ndíṣàn kan ò ní wá kọ́ wa sọ pé òfin ọlọ́run ọba rẹ àdé tẹ̀lé òfin ọlọ́run bí eléyìí. <laughs> ọmọ ìyá ní iṣu láàrin ara wọn èkejì wọn ń pé adéṣeré akọ lé ìta tá à ń sọ kí wọn bá a dá sí i ìbínú kì í dẹ̀ bímọ rẹ ó gbé ẹnìkejì rẹ ṣeré ara nu wo ni ọkà máa fa sínú wàhálà ṣé n tó sọ yẹn so ti ṣe istiza àbí shariatillah tí ó yọ kó nínú Islam àbí ìbínú ló gbé e? kí ni gbogbo wọn fẹnu kò sí wọn ni gbogbo etí ìbàjẹ́ munkar minel kaul wazur lọ́sàn ọ sọ̀rọ̀ tó burú jáì tí ó ṣe tawba lé lórí ṣùgbọ́n tó bá ṣe tẹ̀jìdídù ìmọ̀ni rẹ̀ ọ bẹ́tà àìmọye bẹ́ẹ̀ lọ́ba adéla fi sọ pé ta àṣàbù náà wà yìí wọ́n wá inda Allah azim kékeré là á pè but ó gbọ̀ngbọ́n níwájú ọba adẹ́dà. lójúṣẹ́ láàzọ́là mi sọ pé assumed najad kọ́ dákẹ́ tí yusuf bá ti dé ìwọ sá dákẹ́ má sọ nkankan má ṣe wàdùwàdù the next thing tí kò ṣe ni wípé ṣàlùwàlà kò múná fúláwà ìwọ lọ bá tọ́sọ́nà má jẹ́ ń ṣiṣẹ́ o má jẹ́ ń sisọ́ má jẹ́ ń sirò tọ́n bá ti ń ṣe léyìí ọ̀rọ̀ rẹ̀ ọmọ gúnrégé takulọ́ páyọ̀ ọlọ́run ọba wọ́kúlù kọ́lẹ̀ ṣẹ̀dídà má jẹ́ kí kọ́ndíṣàn kan tó bá bára rẹ̀ má jẹ́ kó wá sọ̀rọ̀ tí èè ṣàrẹ̀ kó gúnrégé tàbí kó máa twist fact láti fi ba opponent rẹ jẹ́ láà kí lọ́ba adẹ́rà sọ. So ó ní ẹ má bú ọlọ́run wọn o <laughs> torí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ kí ni wọ́n ṣe àwọn náà wọn ọ̀dà kan mọ̀ wọ́n sọ pé àwọn ó bú tẹ̀ ẹ̀yin náà ta ló ṣe sábàbí ẹ̀yin ẹ má jẹ́ sábàbí orí burúkú takullah wa qulu qawlan ẹ máa sọ̀rọ̀ tó gúnrégé nabiyullah musa sallallahu ala nabiyina alayhi. gbàtọ́ lọ sọ́dọ̀ ẹni tó burú jù nínú ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ta ló burú jù nínú ọmọ ẹ̀dẹ́ fìràhùn fìràhùn ìbílísù rẹ̀ lọ́ba kí ni fìràhùn ó ní àná àná ni èmi ni ọba yín tó lékè nítorí náà ẹ máa sìn mí síbẹ̀síbẹ̀ kí lọ́mọ alẹ́ rà sọ fún wọn ni wọ́n kú lẹ́lẹ́wò kọ́lẹ̀ lẹ́yìn náà tẹ́ ẹ bá déwájú rẹ̀ o ẹ sọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù kí ni Musa kí ló fi ṣe example fún amẹ sallallahu alaihi wa alaihi gbogbo bí <coughs> fúláwọnù sì ń ṣe kó fi kọjá àlà tó òun ò kú òlójú ọ̀nà tiẹ̀ nígbà sọ wípé alladhi khalaqa kulla shay'in thumma hada ọba mi tó rán mi ń sẹ́ òun lọ́ba tó jẹ́ pé òun ló dá gbogbo nǹkan òun ló ń dẹ̀ ń tọ́ ọ sọ́nà ló ń dẹ̀ ń rè bí fìlàwọ́nà máa ń ṣe ń sọ̀sọ́kùsọ tiẹ̀ òun ò kúrò lórí ọ̀nà tiẹ̀ ó ń dúró lójú ọ̀nà tiẹ̀ ni àkíyàn kí ló padà ṣẹlẹ̀ ṣé fìlàwọ́n musa sọ̀rọ̀ ànábì náà alẹ́ ṣó expect pé ní tí ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ kò expect ẹ̀ pé òun ò borí bó ṣe borí òun kò expect ẹ̀ kínú tó kọ̀ ní. اتقوا الله وقولوا قولا سديدا má sọ pé torí pé àwọn kan ń ṣe ìwọ náà bá wọn ṣe láà mùsùlùmí ẹ sẹ́yìn ọ̀rẹ́ yuslih lakum a'malakum yọba yín tún ọ̀rọ̀ yín ṣe wa yaghfir lakum dhunubakum òun forí jìn ibi tẹ́ ẹ bá ibi kùsìkùsì nítòsí kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe tán kó fi dáa tán po má sọ pé torí pé àwọn kan ń ṣe ìwọ náà ó ṣe ọmọ ya ọbọ sórí Facebook sister very nice sister kọ́lọ́mù bá má bà wá jẹ́ ọba gbé picture rẹ̀ òun ló fi ṣe profile ẹ̀ ah mo dẹ̀ rí nínú àwọn tí wọ́n ní àwọn gba friendship kí n gba friendship àwọn ni mo rárá mo ní sister sọ ma yìí pé nítorí ó ṣe yìí kí ló dé kí ló fa eléyìí èsì tó tún mú wá àwọn lárúbá máa ń sọ òpò òwe kan wọ́n ní alẹ́ ọdúnrún akbar mina dam excuse gan ó fẹ́ burú jẹ̀ṣẹ̀ ó fẹ́ burú jẹ̀ṣẹ̀ gangan lọ látara kini ó ní òun mọ̀ pé kò dáa òun mọ̀ pé kò dáa èyí ni pé má ṣe wá sí fún mi ní sọ̀hún mo mọ̀ pé kò dáa ṣùgbọ́n ìdí kan ló mú mi ló mú mi ṣe èmi mọ̀ mọ́ o ṣe mo ní ìdíhùn ọjà agbára ọba adẹ́ta lọ. <laughs> wà lágbègbè wa ni ká máa fi ṣe example fáwọn èèyàn kó lè yéèyàn. àwọn ìkànnì lùyìí wọ́n ní election táwọn ọba lọ́wọ́ sí ẹni tó bá wà involve ò lè succeed àbí bẹ́ẹ̀ kọ́ Buhari nára ni ẹ̀yin elite ẹ̀ ṣe constituency mi láti pilẹ̀ ganan àwọn tálákà àwọn aláìní yẹn àwọn ni constituency sèmi subhanallah kí ló bá rẹ̀ là sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ ó ní ẹ̀bùn kò ní dọ́ àfà akùn àwọn aláìní àwọn tálákà yẹn òun ni kẹ́ ẹ mójútó tẹ́ ẹ bá fẹ́ ríjọba ṣe tí wọ́n ni kẹ́ ẹ mójútó fẹ́yìnàmẹ́ tún zọkúnà wọ̀ tún sọ̀rọ̀ nàbí dùn àìdùn àfàìkùn. torí ntọ́ba rẹ̀dà fi ń pèsè fún yín tó dẹ̀ fi ń fún yín níran àránṣe àdúrà àwọn aláìní yẹn ni. àwọn tó jẹ́ pé <laughs> tó o bá fún un ní ten thousand bí ìgbà tó o fún ní ten million ni yóò fẹ́ ṣe àdúrà tí yóò sì ṣe fún ẹ àbí ìgbà tó bá sọ pé ah ò ní jèrè ntọ́dẹ̀ gbàlérò ni pé ah ó jèrè torí pé ten thousand yẹn ah níbo ló ti fẹ́ kọ́lé ọmọ ìyá gbọ́ gáréjì ìyá kan bẹ́ẹ̀ bọ́ síwájú rẹ̀ pé ẹran mi ṣe ń torí tọ́ ọlọ́run ọba lọ́ba dẹ̀ mú <laughs> ọba mú one thousand lọ́ba fi léyà lọ́wọ́ ìyá máa ń jẹ́ ká gbogbo ọjà ẹ̀wọ̀n tó fóun ẹ̀wọ̀n tó fóun ẹ̀wọ̀n tó fóun wọ́n ní kí ló dé ó ní à àwọn ọjà ń jẹ ọ̀sẹ̀ kan oúnjẹ ọ̀sẹ̀ kan pẹ̀lú one thousand naira tó lè jẹ́ ń jẹ eh, ọjọ́ kan lẹ́kọ̀ọ́ torí ibi tí ó ti kàn lọ́ba anáda fi tó bó ṣe tó yẹn kí ló padà ṣẹlẹ̀ ṣé kò borí ó padà borí ntẹ́yìn ọmọ aṣọ nìyẹn gẹ́gẹ́ bí mùsùlùmí ìwọ ò ní jọ àwọn yòókù tó o bá ti ń jọ wọ́n ní sí yóò máa kó bá rò rí rẹ̀ tí máa ti ń kó bá rò rí rẹ̀ yóò kó bá ìmánì rẹ̀ yóò dẹ̀ kó bá àkídà rẹ̀. ọ̀ṣẹlẹ̀ arábìnrin yẹn ìbejì ìbejì ìbejì ló máa ń bí ó wá bí lẹ́ẹ̀mẹrin ó wá lómi ẹlẹ́ẹ̀karùn tí a máa ń dọ́kọ sọ ọkọ ò lágbòye ẹ̀sẹ̀ńtọ́ lágbòye àdánwò tó lè bá obìnrin jù láyé òun ni kọ́ wà lábẹ́ ọkùnrin tí ò lágbòye kí ló ṣe oúnjẹ tó kùn lé ó mu dání ọwọ́ adé hospital ó ní tọ́ ọ bá tún ti gbèsè rẹ dé kọ́ ẹ adóńbí o mọ̀ wálé o ó ní tọ́ ọ bá tún ti gbé ìṣe rẹ̀ dé kọ́ mọ̀ wálé o kọ́ ẹ adúró lọ́spítù sọ́yún fò mọ́ ni kí ni ìṣe rẹ̀ tó ń wí ó ní tọ́ bá tún ti lè ṣe mistake <laughs> ṣó ló ń ṣe kó tún bí ìbejì tí máa bí ó kọ́ ẹ adúró lọ́spítù sọ́mọ yìí pé ń tó kùn lé la gbé wáyìí. ọba adẹ́dà ìgbà tí òbí lọ́ba bí mẹ́rin gbà tó ń bà lọ síbìtì tí wọ́n ń gbà ẹ̀kú oríire o ẹbí bẹ̀rẹ̀ nǹkan kan ó ti ẹ̀ ń ṣe ìgbà tí ò gbọ́ ni ó ti rẹ kẹ́lẹ̀ ta ló rẹ kẹ́lẹ̀ ọ̀rẹ́kẹ́ ọlọ́run ọba lẹ̀ gbà tí wá fa àwọn ọmọ hàn àwọn ọmọ ní bí ìgbà tó yẹ pé wọ́n fún wọn ní special food jẹ tó wò ọwọ́ àwọn òkè ó tiẹ̀ dẹ́dà wa ó ní ọwọ́ ń ti ọmọ sí mi ọ̀ ń tẹ́ ọmọ sí mi ó fún mi lówó ọ̀ ń tẹ́ ọmọ sí mi máa mú nǹkan rẹ̀ á. subhanallah mùsùlùmí láṣẹ mùsùlùmí ló fi jẹ́ pé tí òjíṣẹ́ nasara islam tó bá ń fi ń sọ̀rọ̀ àkídà àkídà láti fi máa dún ló fi jẹ́ pé gbogbo dá í àwọn olùpèpè yóò máa dún. gbogbo tí máa ń sọ yóò máa sọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àwẹ̀ ni ẹ sọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ìrun ni ẹ sọ̀rọ̀ àkídà ni ẹ sọ̀rọ̀ àkídà àbí tí <laughs> ọba ṣàlùwàlá tán tó ní ṣe àkídà àkídà ni kò sí tó tọrọ àkídà ò ní wọ̀ ọba ti sí gbogbo béèyàn bá ṣe léwu kó fáìn tó tí ọba lọpọlọ kí là pè wèrè kọlọmọṣẹṣẹ àyẹ̀wò àníṣẹ wèrè nọ́ọ̀sì tọ́wọ́ ó dìlíbà ọmọ òun náà gbé àìmọ̀kan tẹ o òun náà wòkè ọwọ́ àtàkà sókè ó di dáa ó dáa fún ọ báyìí ọmọ yọ ọdún tí mo ti ń sọ pé kó fún mi lọ́mọ kó fún mi lọ́mọ tó fún mi lọ́mọ. àní bí tiẹ̀ ṣe yí pé kí n lóyún kọ́ mọ́ kojoṣù kan lọ kó tiẹ̀ bọ́ kí n tẹ̀ pé mi náà lóyún láyé ó tiẹ̀ ṣe kan fún mi ó kúkú lóyún nínú oṣù yẹn náà ó dẹ̀ jábọ́ kóṣù tó parí. lòjíṣẹ́ náà sàlám fi ń sọ pé ẹ máa sọ ń tẹ́ ń sọ lẹ́nu ọba adẹ́dà àwọn màláíkà ń rìn ká tó fọ́n ká tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ dáadáa yóò máa ṣe àmì ọlọ́run yóò jẹ́ lébẹ̀ tẹ́ ẹ bá sọ̀rọ̀ di kejì náà bẹ́ẹ̀ náà ni ó ṣe jẹ́ lọ́ba adẹ́dà fi sọ pé kúlù kọ́lẹ̀ ń ṣedídà tọkùnlá ọkùnlù kọ́lẹ̀ ń ṣedídà á ìbátí ẹ̀ sọ́ọ̀sù mọ́ ń gbọ́ mi lókè ọ̀wá kóraró ìwọ náà rẹ kí ọ̀rọ̀ kìí ṣe pé ìwọ náà mọ dùndú ọ̀rọ̀ dín ọmọ àti dùndú rẹ àti dòdò rẹ ó mọ bó ṣe dín ṣùgbọ́n wá wò pé á ah, ìmọ̀ ń gbọ́ mi. nígbà tí ẹrú ọlọ́run bá kan lọ́ọ́ bójúṣe sallallahu alaihi wasallam ó ní fún mi nímọ̀ràn tí ń fi lògbó sí ayé tí mi fi ní ṣìṣe kí ló jíṣẹ́ lára àṣálà sọ ó ní tijú ọlọ́run ọba bí ìgbà tó wà níwájú abiyì tóun tijú wípé ọ̀fẹ́ ìbínú rẹ̀ ọ̀wá ń ṣe nítorí máa ṣe ń kọ̀ ọ̀wá ń ṣe bẹ́ẹ̀ bí kò ṣe máa tijú ọba adẹ́dànù sọ ìrò rẹ sọ̀sọ̀sọ̀rọ̀ rẹ sísọ sọ ní ṣe níwà máa wò pé ah <laughs> tọ́ba lọ mú mi pẹ̀lú eléyìí tọ́ba lọ mú mi pẹ̀lú eléyìí kó èèyàn máa pọ̀ nínú ọ̀rọ̀ rẹ torí pé kíni lọ́hùn gan takwa Allah ni ó kó yẹn lọ ni ó kó ayọ̀ kí lọ́ba adẹ́dà sọ nígbà táwọn èèyàn bá ń kó sínú ná tí wọ́n bá ń já sínú lórí apára sirat kí lọ́ba adẹ́dà sọ thumma nunajji alladhina taqaw àwọn tí wọ́n ṣe takwa tí wọ́n dúró lójú ọ̀nà ọlọ́run ọba bó ṣe kí wọ́n dúró a kò wọ̀nyọ̀ náà lọ́hùn. ọba adẹ́dà ń fi eléyìí pé àkíyèsí wá sí àlìjẹ́nà àwọn wo ló ní òun ó ṣe fún ó ní u'iddat lilmuttaqin apá apálẹ́sẹ̀ ilẹ̀ ni fún àwọn tí wọ́n bá ń ṣe taqwa. àwọn olólùm fẹ́ràn ó ní inna Allaha yuhibbul muttaqin ọba adẹ́dà ó ń fẹ́ràn ẹni tó ń páyọ̀ wò torí pé kò fẹ́ rí ìbínú òun ó ń pa òfin òun mọ́ tọba adẹ́dà ló mú mú lọ́kàn rẹ̀ ẹni tọba adẹ́dà bá dẹ̀ ti fẹ́ràn kíni kílẹ̀ san rẹ̀ gbogbo tọba tọrọ lọ́dọ̀ ọba adẹ́dà ọba adẹ́dà ó mọ̀ tijú pé kóun mọ̀ fún ló fún ntí ò bá fẹ́ ọba adẹ́dà ó mọ̀ tijú wípé kí nǹkan yẹn ṣẹlẹ̀ sí oníjọ́ ṣẹlẹ̀ sí kí ló sọ nínú hadith qudsi ó ní kò sí ti máa ń lọ́hùn lára bí ọ̀rọ̀ ẹrú òun kan àsìkò rẹ̀ ti tó kò dẹ̀ fẹ́ kú òun ọgbọ́dọ̀ yí àlìkáwà ní òun padà òun ọ̀dẹ̀ fẹ́ sẹ̀ òun ọ̀fẹ́ bínú rẹ̀ subhanallah kí lọ́ba ló ń bẹ bilisani arabi tilmubi ó ní ọba ẹ̀dá kéèyé tẹ̀rẹ́dùd kọ́ máa ṣe iyèméjì ń ṣe èméjì mu àbí mọ́ mu tó ẹrú mi torí ó ń ṣe tákùá ó páyà mi àsìkò rẹ̀ ti tó kò fẹ́ lọ ní ìdẹ̀fẹ́sẹ̀ subhanallah subhanallah àwọn afáàmì sàṣàbẹ̀ ni pé ọba rẹ̀ dà máa ń yí ọmọ yí kádàrà padà torí tí ọba ní yí kádàrà padà ni. àdúrà ọmọ rodi alaanu kò ní make sense ó bọ́ síwájú kábọ́ ní wọ́n náà bàtọ́ bá yẹ pé olórí ibú ló ti ṣe mí ní bàtúnkọ́ kò ṣe mí lẹ́ni rí torí tamhu Allah ma tasha wa tuthbitu wa indaka umul kitab ntọ́ bá wù ọ́ ló lè parẹ́ ntọ́ bá wù ọ́ ló fi rinlẹ̀ ọ̀dọ̀ rẹ nìyá tíra wà kí ló ṣe lára sọ wọ́n ní àdánwò àtàdúà. àti pẹ́pẹ́pẹ́ ń fúru fọba adẹ́dà wọ́n máa ń jàjàdùn lókè báyìí tàdúà àti àti sàrà tí wọ́n bá ti wá pọ̀ yóò wá borí àdánwò kò ní jẹ́ ọ̀sẹ̀lẹ̀. gbogbo gbà ni wọ́n dẹ̀ máa ṣe sàdákà bó ṣe lè wò kó kéré tó ò ní fojú di kí lọ́ba adẹ́dà sọ ó ní àwọn tí wọ́n bá ṣe taqwa àwọn ni àyànfẹ́ òun àwọn lòún mú lálágbọ̀n ó ní inna awliya Allah la khawfun alayhim wa lahum yahzanun àwọn àyànfẹ́ ọba adẹ́dà kò sí payà fún wọn nínú láyé àti nínú ewu níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama wọn ò dẹ̀ ní rí bànújẹ́ àwọn wo ni ó ní alẹ́dínà àmánu wàlẹ́dínà hum yattaqun ọ̀kánù hum yattaqun àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tí wọ́n wá ń ṣe takwa kí ni takwa wọ́n ń pa òfin rẹ̀ mọ́ torí pé kí ni wọ́n ń kọ́ di ìfẹ́ nu wọn ẹsẹ̀nsì tí wọ́n fẹ́ ká achieve pẹ̀lú àwẹ̀ lélẹ̀ ló fi jẹ́ pé gbogbo ohun tí ó ní jẹ́ kéèyàn rí eléyìí èyàn ó jìnnà sí. èyàn ó gbìyànjú kí ni nǹkan àkọ́kọ́ mujahadatun nafs ìmọ̀ bá ẹ̀mí rẹ̀ jà kó o mọ̀ fún ní ti ń fẹ́ kílẹ̀ mi ń fẹ́ jù oúnjẹ ìsúnmọ́bìnrin oorun ìmọ̀ wà nínú kẹta máa takùrọ̀sọ ẹ̀mí ń fẹ́ bẹ́ẹ̀. oúnjẹ Allah subhanahu wa ta'ala ní ká ṣe nínú ọ̀túnwọ̀nsì. ó ní kẹ́ ẹ sọ pé ẹ̀ ní jẹ pápá ẹ̀yin ẹ ṣe ojú ọ̀nà tó ń fi ń rojíṣẹ́ náà sallallahu alaihi wasallam torí ìkẹ́ tí ń bẹ nínú kájẹ sàárì kò ṣeé kó kí ló jíṣẹ́ lọ́sọ̀ àṣàlám sọ. ó ní Allah subhanahu wa ta'ala ó fún àwọn màláìkà sí àsìkò sàárì ni kí wọ́n máa tọrọ ọ̀kẹ́ àtìgẹ̀ fún ẹni tí ń jẹ sàárì torí kò fẹ́ gbààwẹ̀ subhanallah. àwọn tí wọ́n ń gbẹ́ gbààwẹ̀ wọ́n wá jí wọ́n fẹ́ jẹ sàárì ó ní àwọn màláìkà wà ní àsìkò yùn tó bá dẹ́dà tán fọ́n ká àsìkò yùn kékeré máa tọrọ ọ̀kẹ́ àtìgẹ̀ fẹ́ni tó ń jẹ sàárì torí pé ó fẹ́ gbààwẹ̀ ó fẹ́ kóra fún ọba dẹ́dà kì wá tún ṣèyún nìkan gbogbo ògbà tó wà nínú àwẹ̀ yùn kò sí ń tọrọ lọ́dọ̀ ọba dẹ́dà tó bá dẹ́dà ò ní fún kí ló jíṣẹ́ lára islam sọ ọ láwọn mẹ́ta ọba dẹ́dà ṣe ní ẹ̀tọ́ pé gbogbo ohun tí wọ́n bá béèrè lọ́wọ́ òun òun fún wọn àdúrà wọn ọba adẹ́dẹ́ ikọ̀ òbí òbí òbí èsẹni téèyàn mọ èèyàn mọ èèyàn mọ ń pẹ́ òbí èèyàn ta tán pẹ̀lú òbí téèyàn bá ti ní wọn láyé opportunity ńlá ni ìyá àti bàbá opportunity ńlá ni gbogbo ògbìyànjú tó o bá fẹ́ ṣe ọba adẹ́dà máa ń wo tiwọn ẹrú tọ́tọ́ sí ìyà torí kọ́mọ́ bàbà wọn nú jẹ́ yọ yẹ ìyà yẹn yọ yẹ fún òbí ẹni tó wà ní ìrìn àjò pàápàá jùlọ ìrìn àjò lójú ọ̀nà ọlọ́run ọba jihad ta lẹ́ni kẹta asọ́ im ẹni tó ń gbàwẹ̀ ẹni tó ń gbàwẹ̀ pé a ó kónuró nítorí tòun. oorun kádínkù nínú Ramadan gbogbo nǹkan tí ó fa oorun tí àfin ní lè lo òru wa bó ṣe ká lò wọ́n fẹ́ ká kóra ró lórí ẹ̀ kẹ́mi ò lè bá lálàáfíà torí tẹ́mi ọ̀bá lálàáfíà ara ò ní lálàáfíà tára ọ̀bá ti lálàáfíà á fèèlì nínú ìdánwò tá a wá ṣe nílé ayé. tára ọba ti lálàáfíà yóò kọlẹ̀ láti sin lọ́hùn. òfin jẹ́ pé bá ń ṣe ń gbà wẹ̀hún ntọ́ yẹ ká máa ṣe jù láti fi kóore oníkàmá Qur'an ká máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfar ṣẹṣẹláàtú fọjì ṣẹlẹ ṣẹlẹ àlọsọlá tẹsibíhàt àmìdá tàlílàt gbogbo nǹkan tí ó fà sí súnmọ́ bá a dẹ́dà ó ní ká máa gbìyànjú lé lórí jù torí pé kí ni àmọ́ mi gbà láyé mọ́ opportunity yẹn ká treat ẹ̀ bí last chance ní tó pàtàkì ní gbogbo gbà. àwọn ẹni retí wọn kọjá lọ nínú àwọn sàábé wọ́n ní àwọn èsáàbà jáde síta nínú ààwẹ̀ torí pé àwọn bàbá rí ìrìkúrì mọ́ ní <laughs> ìrìkúrì wo ní bẹ nínú ní táàmù tí wọ́n sì ti bí ṣé tiwọn ẹ tó mú kọ́ dí màtí sìn abẹ́dà. lọ́fi jẹ́ pé èèyàn kóra ró láti ṣọ́ ojú rẹ̀ torí pé kí ni ojú òun ni kọ́kọ́rọ́ ọnu kọ́kọ́rọ́ ẹ̀mí tójú bá ń ti ń wò òkú wò tí ò ní control ah ìmánì ọmọ jò dànù ìmá sọ ìmánù di apẹ̀rẹ̀ tí ìmánù bá dẹ̀ di di apẹ̀rẹ̀ kò ní ní tara sí tọba adẹ́dà mọ́ láti gbìyànjú ti ṣe tọba adẹ́dà ọ̀dọ̀ ọlọ́run bá lọ bá ọ̀kan nínú àwọn afá wípé àti ka kuranu mọ́ níhun lára wọ́n ní a orí ibú lọ́ṣẹlẹ̀ sí ọ máa ṣọ́ ń tó ń jẹ àti ń tó ìsọ̀rọ̀ sí rẹ̀ ń tó ń jẹ àti ń tó ń jáde lẹ́nu rẹ̀ máa ṣọ́ máa ṣọ́ ibi tó ń rìn sí nínú Ramadan èèyàn ṣọ́ agbo téèyàn wà. gbogbo ibi tó o bá wà tí o ní máa ní àlékún gbàgbọ́ àti páyọ̀ ọba jìnnà síbẹ̀ gbogbo ibi tí ì jẹ. ó di kàrangídá ó bọ̀ amálé ni ó wà sí mọ́sídìí ni ọmọ yẹn náà fúláwọ́ máa ṣọ̀pọ̀lọpọ̀ máa ṣe. má sọ̀rọ̀ di bí ẹyẹ Ramadan pé ah, mọ́ṣáláṣí tó ti ń wá tí wọ́n ó ti kírun mọ́ṣáláṣí tí wọ́n ti ń fast fast fast ìtàràwí ni lá èyún ẹ ṣe oògùn oògùn kò lè sóògùn pírọ́blẹ́mù rẹ torí èwo ló lè sóògùn pírọ́blẹ́mù ẹ bẹ́ẹ̀ kí lọ́ba adéda sọ fún jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ òní tẹ̀lé kùránì tẹ̀rẹ̀tìlà kọ́ ọ ma fa kùránì gùn ni ní bó ṣe yẹ kọ́ ọmọ fagún kọ́ ọmọ jíròrò lé lórí kọ́ ọmọ wo ti ń sọ kọ́ ọdẹ máa gbìyànjú bó o ló ṣe mu lò ibi tó o bá kù sí mbẹ kọ́ ọmọ ẹbẹ lọ́wọ́ ọba kọ́ bá adẹ́dà ó ṣe ń rọrùn fún ọ èyí tó o bá ti rí ṣe kọ́ ọmọ ẹbẹ kó jẹ́ kó o rí jábọ̀ kó dẹ̀ gba lẹ́sìn lọ́wọ́ rẹ tó o bá wá débi tó yẹ pé o bá pírọ́blẹ́mù rẹ mu kí làwọn afa sọ lórí rẹ wọ́n ní o lè takú sórí ọ̀wọ́ àyà nìkan kọ́ ọmọ rìpíìtì rẹ kọ́ ọmọ rìpíìtì rẹ gẹ́gẹ́ bí àpèjúwe o òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó fi àyà kan ṣoṣo ó fi kí gbogbo tààjùdù gbà tó débẹ̀ wọ́n bá dẹ̀dà tó o bá forí jì wọ́n ẹrú rẹ ni wọ́n tó o bá wá fìyà jẹ wọ́n wọ́n tọ́ sí ni bó o ó ṣe jẹ́ ńjọ́ náà lọ́hùn nígbà tá a bá ní tá a bá pè ọ́ pé kó o wá jẹ́rìí lé wọn lórí báwọn náà ṣe jẹ́rìí lé àwọn àwùjọ tí wọ́n ṣáájú bí wọ́n ṣe jẹ́rìí lé wọn lórí òjíṣẹ́ náà àṣàlà débẹ̀ ó ń repeat ẹ̀ bó ṣe ń repeat ẹ̀ ló ń sunkún tílẹ̀ fi mọ́. opportunity ni Ramadan fún mùsùlùmí láti refill ó refill kì í wá rọrùn àfi pẹ̀lú mujahadatul nafs ìmọ̀ bá ẹ̀mí rẹ̀ jà kí ni ìbá ẹ̀mí jà ọ̀rọ̀ ọ̀rùn èèyàn máa ronú lórí àtúbọ̀tán àtúbọ̀tán condition tí mo wà nísìn tọ́lọ́jọ́ bá dé kí ni fi jábọ̀ ibi tí tawhid ó tún ti wọlé nu. No? ó ń wò mí ọmọ tí mò ń ṣe ọgbọ́n tí mò ń sọ ó dẹ̀ mọ tí mò ń rò díẹ̀ díẹ̀ tó o bá ń lè ṣe kọ́ máa kọ́ máa regular kó o máa wà consistent pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí lópin ìgbà tó ń bá ti ń ṣe léyìí ọmọ ní títẹ̀síwájú sí ní gbogbo ìgbà. kò wá rọrùn but kí ni mo rọrùn ìbẹ́lọ̀ odindi òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nínú àdúrà tí máa ń ṣe ni pé alama inni asaluka atuka wàlẹ̀ afáfà wàlẹ̀ gínà wọ́lọ́wọ́n ba mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ fún mi ní takwa fún mi ní kóraró kúrò nídìí ìbàjẹ́ rọ̀ mí lọ́rọ̀. alama ati nafsi takwaha wantakairu ma nzaka a an tewali yiwu ha wamo la a iwolon oba fun emi mi ni takuwa re koma mo yi pe oba adeda wa n gbugbu gba o leke ola lori ala'ara shi re o mo n timo n ro o gbon timo n so o daeri n timo n se tori pekini latara ri rupo ma ebi ara iṣẹ́ ànsásíbísá sọ̀rọ̀ ìgbàgbé máa ń wálé kọ̀ọ̀kan tó yẹ pé ẹrú ó hùwà bí ìgbà tó yẹ pé kò tiẹ̀ mọ̀ bọ́ba adéda wà. consciousness yìí máa ti ń pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni yóò máa lè dúró déédéé láti nafsi taqwa wọ́sẹ̀kìá bá ń gbogbo ntí kí ẹ̀mí ó lè dàgbà sókè. tí ó jẹ́ ọmọ mi sọ́tún mi sósì mi sókè mi sókè ẹ̀ eh, jẹ́ ọmọ mọ́kè. wọ́n tẹ xeyìrì mọ̀ nzẹ̀ká torí wọ́n ló lè fọmọ́ ló lè bá ń kóró àǹtẹ̀wòlí ọmọ ọ̀la ìwọ́n ní alákòóso rẹ̀ ìwọ́n lólùdarí rẹ̀. Allahumma inni a'udhu bika min ilmin la yanfa wọ́n lọ́wọ́ ba mọ̀sáde ọkùnrin ìmọ̀ tí ò ní wúlò ó ròdodo báyìí ó dẹ̀ ní tẹ̀lé wọ́n mọ̀ bọ́ sọ wọ́n mọ̀ wọ́n pé yes àwa náà mọ̀ yín subhanallah ìmọ̀ tí ò wúlò nù ìmọ̀ tí ò lè ṣe okùnfà kẹ́yìn orí àkóyọ nínú ìyá ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà tí a bá sọ pé elimu náfẹ̀ ìmọ̀ tó ṣàǹfààní ìmọ̀ tó jẹ́ pé látara mímúlò rẹ̀ yóò ṣe okùnfà kẹ́yìn kóyọ nínú ìyá ọlọ́run ọba ń jọ gbẹ̀ǹdẹ̀ alikiyama ó ní ilmu nafi. wa qalba la yakhsha yàmíyà ẹ̀mí ọkàn tí ò ní nípa ayà rẹ̀ torí ẹ́ńjìnì ara nu. àtàdúrà tí ò ní gbà wọ́n lọ́wọ́n bá mọ́jọ́ ṣẹlẹ̀ sí gba gbogbo àdúrà mi ogongo àdúrà mùsùlùmí òun ni kíni kó rí ìyọnu ọba adẹ́dà torí gbogbo ń tọ́ ti ṣe tí ó bá rí ìyọnu ọba adẹ́dà jábútẹ́ ni kọ́lọ́ ọmọ ìjà ọ̀rọ̀ abútẹ́ kí wá ni ntí òjò lè rin dáadáa iqbal ala al-ibada ìmọ̀ da ara dé ìjọsìn. bó ń ṣe ń bẹ lọ́wọ́n ọba kó fún ọ ṣe ọ̀wọ́ ọ̀wọ́n tó ọba rí ṣeun máa ṣe dúnradúnra ń ló ń bí tí wọ́n fi ń sọ yìí pé oṣù ṣàbàn oṣù tá a máa ń lọ nǹkan nìyẹn tí ò bá rí lọ kò ní í lè ka nínú Ramadan kí ni ẹ lérò pẹ̀lú rẹ̀ ní oṣù Ramadan ẹ ṣàbàn wọ́n máa ń gbàwẹ̀ tó pọ̀ wọ́n dẹ̀ máa ń ka Quran tó pọ̀ gan torí tó o bá múra sí i láti sìn kò lè rọrùn nígbà tí Ramadan bá dé. ńlọbi ti Imam Bukhari tá sọ yẹn nínú oṣù Ramadan yóò parí Quran ní ogójì ìgbà ọ̀sán Ramadan yóò parí Quran lẹ́ẹ̀kọ̀kan òru yóò pin sí mẹ́ta one third Quran yóò ka lóru kọ̀ọ̀kan. síbẹ̀síbẹ̀ wọ́n sọ pé àwọn ń kẹ̀rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ìgbìyànjú tá a bá lè rí ṣe kí oṣù yìí kó yàtọ̀ sí àwọn bá ń ṣe ń lo oṣù yòókù nígbèsè ayé wa ká wá fi bẹ ọba adẹ́dà kó fi fi Ramadan ṣe rọrùn fún wa ká lè lò ó bó ṣe fẹ́ ká lò. nínú tí máa ń ràn yàn lọ́wọ́ lórí eléyìí òun ni wípé àwọn ẹni retí wọ́n ti kọjá lọ kéèyàn ṣèwádìí bóò ni wọ́n ṣe lo shaban àti ramadan níbi quran kíkà níbi ìbádà ṣíṣe níbi ìtọrẹ gbogbo eléyìí téèyàn bá ti ń gbọ́ ìró wọn yóò máa ṣe kínni yóò máa jíńjà èèyàn náà yìí pé èmi náà fẹ́ ètò kéré jù nínú tí ó mú wá sí gbèsè ayé yàn ó nífẹ̀ẹ́ èèyàn fẹ́ràn òun kí ló jíṣẹ́ lára àṣọlá sọ alimariwu ma'a man ahabba. Ah, àwọn èèyàn relele ọ̀wọ́n á ṣe fẹ́ òun fẹ́ràn wọn ibi tí wọ́n wà níwọ náà wà ní déédé gbìyànjú sẹ́tọ̀ ọba ṣe níjọ̀gbẹ́ ayé ń bí. èèyàn mọ̀ ṣègbìyànjú lórí eléyìí ní gbogbo ìgbà kò ní fún ẹ̀mí rẹ̀ lọ́pọ̀tunity láti ṣe ń tóhùn torí pé opportunity ńlá ni Ramadan téèyàn máa múra lẹ́ẹ̀dẹ̀ kọ́ba adẹ́dà kó jẹ́ ó ṣèṣe ju wa kó fún wa gbà kó fún wa lò kó jẹ́ kó ṣe tí wọ́n fẹ́ kó ṣe nígbésẹ̀ ayé wa kó wá jẹ́ abá níbi tó lérè kọ́mọ̀dálú aláyà kó jẹ́ àṣẹ pípọ̀ rẹ̀ láyé gbogbo eléyìí ni wọ́n máa ṣọ́ preparation fún nìyẹn láti di àtúnbí padà opportunity ni láti di àtúnbí padà ló fi jẹ́ pé recommendation àwọn àǹfààní wípé kẹsìtẹ̀tì istighfar wa tawba kẹ́hìn ṣe tawba kẹ́hìn máa ṣọ̀pọ̀lọpọ̀ istighfar kó dẹ̀ máa gbìyànjú láti súnmọ́ lọ́hùn ọba dáadáa kó fi jẹ́ yí pé Ramadan ó rọ̀ lọ́rùn kọba adẹ́dàá mọ́jà kọ́mọ́sàájì kó rọ̀ wá lọ́rùn. a ti sọ pé ká máa round there up sí eleven na inshallah alkarim ká má gbàgbé halkọ next week eight o'clock la máa bẹ̀rẹ̀ láti bíi seven thirty a ti máa á ti máa ráìbù ọ̀pù torí àwọn tí wọ́n bá ní question kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ́ba adẹ́dà kó jẹ́ àṣẹ pípọ̀ láyé kó gbà lẹ́sìn lọ́wọ́ wa kó má dàlú àláyà subhanahu karama bi hamdi kashi da da'ida idan ta sakuru ka tufi dai alama salli ala muhammadin wa ala alihi ta'ala azwaji wa zuriyati kama sallaita ala ibrahim laka hamidun majid wa baraka ala muhammadin wa ala alihi ta'ala azwaji wa zuriyati kama barakta ala ibrahim laka hamidun majid assalamu alaikum wa rahmatullahi wa barakatuh na'am Okay. Inshallah. Inshallah. Naam, jazakumullahu khairan sa. Kọ́lọ́mù Bàríkà kú wa sọ ilẹ̀ sàn tó pọ̀. Ah, Naam, wọ́n ní um, ká tuntun announcement yẹn ṣe wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní a bẹ̀rẹ̀ ní seven thirty a parí ẹ̀ ní ten thirty. Naam, ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ní ìjòkó tó kọjá wípé wọ́n bá wa sọ̀rọ̀ ọmọ ìyá wa ní obìnrin tí wọ́n ní ìdìrànlọ́wọ́ wa so wọ́n ní wọ́n ti ṣàlàyé tó pọ̀ lórí ẹ̀ wọ́n lẹ́ni ẹni bùkátà sí owó látọ̀dọ̀ àwọn tá a jẹ́ gẹ́ bí ọmọ ìyá wọn náà ni wọ́n fẹ́ fi gba ilé opó ni ẹnìyẹn so wọ́n sì ní ọmọ ní ọwọ́ so wọ́n fẹ́ gba ilé so wọ́n ní ká ràn àwọn lọ́wọ́ wọ́n dẹ̀ ti sọ ọ̀rọ̀ yẹn ní ìjòkó tó kọjá kẹ́yìn so wọ́n ní kí a gba owó fún wọn lénìí mo rò pé àwọn tí wọ́n ń gbé kíni owó yẹn káàkiri kájọ kí a bá wa dá sí i. Um, ìbéèrè ò ní lè wáyé nítorí àwọn ojú ọjọ́ ọjọ́ ti lọ òjò dẹ̀ tún ṣú bákan náà so ó dẹ̀ dàbí pé ọ̀rọ̀ fuel scarcity yẹn náà tún wà ń ta so kóníkàlùkù lè tètè padà sí àwọn ààyè wọn kọ́lọ̀mù àlékẹ́lá kí kó san owó aléyìn ẹ̀sán dáadáa àmọ́sáká tó kúrò ẹjọ́ ẹ ká bá wọn dá sí ti ọmọ ìyá yìí kọ́lọ̀mù àlékẹ́lá kó gbà fún wa ní ẹ̀sìn.